أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يجب فأولئك هم الظالمون يا أيها الذين آمنوا كما اجتنبوا كثيرا من الظن اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه فاتقوا الله إن الله تواب رحيم جعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير سبحانه وتعالى نذكره ونتوب إليه توكل عليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 وكل بدعة الدلالة وكل الدلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أرفع فقر فالما الحمد لله رمضتي وتم جوالني دوالني نيجي تفسير nínú Ramadan. ọ̀kan yá mo ní ilé fi hàn kó mi lálẹ́ fún. ẹlẹ́tẹ̀ ẹ̀dàkùn pé ọ̀sẹ̀ eléyìí ọ̀sẹ̀ eléyìí tó ń bọ̀ náà ni àwọn ọ̀sẹ̀ tí àwọn òwájú láti tún fi eré tẹ̀síọ̀rọ̀ ṣe nínú Ramadan ti ọdún yìí. Ọ̀kẹ́ ń rí ọdún bí lífi ọkọ̀ bílà lẹ́kọ́ Ọ̀sán tó kọjá ń ta dágbére fúnra wa pé a tún fẹ́ pàdé lónìí láti tẹ̀síwájú nínú tẹ̀síwájú wa. Bàbá lọ bẹ́ẹ̀ káà láǹfààní àti pàdé lónìí kí ló fẹ́ ṣayé. وكم يمضي الفراق بلا لقاء ẹni tó bá lọ lòun lọ òun tó kọ ọmọ bá ilé ayé lọ. وكم يمضي الفراق بلا لقاء ikú ẹnìkan ẹnìkan papòdà kò dá títí tí ìsáyé dúró. ọ̀gáàmù amúdẹ̀lẹ̀ fi ápòmìnà lẹ́kọ́ ìrìn. ààrẹ orílẹ̀-èdè kú kò ní kí ìlú má jẹ́ ìlú mọ́ kò ní káyé má jẹ́ ayé mọ́ kò ní kó orílẹ̀-èdè má tẹ̀síwájú. ọ̀gáàmù amúdẹ̀lẹ̀ fi ápòmìnà lẹ́kọ́ ìrìn. mẹ́lẹ̀mẹ́lẹ̀ òun ni pé àwọn èèyàn síyà. Bíláàbò àpàdé. Bíláàlẹ̀ kọ́ irun. Àkàìmọ́yé ọlọ́run ṣọ́pàdé wa tọ́lọ́run ọba ọ̀jẹ́ kí pípàdé wáyé rán. Àkàmì àmúdélé bí ápò bíláàlẹ̀ kọ́ irun. Àkàìmọ́yé àwọn tí wọ́n dágbére fúnra wọn tí wọ́n juwọ́ síra wọn tí wọ́n dìmọ́ra wọn pé àtúmọ̀ meet next time see you later. Wọ́n ríra mọ́. Wàtí àwọn ìyàwó dé lè fi ọkọ̀ bèèrè alẹ́ kọ́ irun. Ọkọ̀ tí ò ṣe kà tán. Wà á kí ìlà ìmọ̀ abẹ́là àbẹ̀wọ̀ kírun. Ó pọ̀ tí ò ṣe kà tán. Wà á kí ìlà ìmọ̀ abẹ́là àbẹ̀wọ̀ kírun. Tó yẹ pé nígbà tí irú rẹ̀ bá ṣẹlẹ̀ àwọn náà máa ń á ah, àṣẹ àìmọ̀ alágbájá níjọ́ tí mo rí yẹn ó ní àti ọ̀tún ní pàdé mọ́ àmúdẹ̀ ṣe ríjọ àtẹ̀jọ sọ̀rọ̀ àtúntà ah, Allahu Akbar àṣẹ pé rírí mọ́ náà nìyẹn kò jù bẹ́ẹ̀ wípé lẹ́ẹ̀lẹ́kọ́ abílẹ̀ àfẹ́rọ̀ nílẹ̀ àfẹ́rọ̀ kí kò sí pé apàdé pà wá ní ilé ara kò sí o ọkọ̀ àtayá òpin yà ń bọ̀ ń jọta bàbá àtọmọ òpin yà ń bọ̀ ń jọta ìyá àtọmọ ìyá ń pọ̀ ńjọ kan. Ràkí lálẹ́ kọ́ àbílá àbírọ́ kì í. Ẹ̀fọ́n àtàbúrò òkun ìyá ń pọ̀ ńjọ kan. Lèkúlì títì máa ń mi níkọ̀lí ilẹ̀ ìlẹ̀fẹ́ rọ́kọ̀tọ́. Ìmáàmù àti jàmá òkun ìyá ń pọ̀ ńjọ kan. Lèkúlì títì máa ń mi níkọ̀lí ilẹ̀ ìlẹ̀fẹ́ rọ́kọ̀tọ́. Àfọ́ àtọmọ àrọ́gbọ̀n ah, rẹ̀ dá àwọn ah, mọ́ta ló fẹ́ kọ́kọ́ lọ́nu wa ni. Allah. Àtiwá pàdé ilé ayé ìké ìṣèbí tá àti níyà. Bàbá sábà níyà tó lábúdà nínú màrí àyàrọ̀. Àwọn kan mẹ́jọ kan bẹ tí ó fẹ́ bẹ́ẹ̀dá bá ṣẹ̀lẹ̀ láyé àfi kó fojú mi náà rú àmà. Bàbá níyà lábúdà nínú màrí àyàrọ̀. Àwọn olùmọ̀ọ́ká kalẹ̀ wọ́n ló ń lọ bí mẹ́jọ ló ń kà àwọn kan wọ̀nyí. wọ́n á kú tẹ̀lé ìmọ̀rí ìyẹ́lẹ́kọ̀ sàmáníà. ọgbọ́n tí yàn fẹ́ dá sí tí òfin ní rí kan nínú àwọn tá à ń kalẹ̀ yìí kò sí o. sòróró wà húsínú. àkọ́kọ́ ni rẹ̀ sòróró. sòróró. wà húsínú. wà húsínú. wà jùtì máa. wà jùtì máa. wà jùtì máa dùnú kan lè sòrò èèyàn rí dùnú láyé àwọn pàpà wà ní ààrẹ nìyí èèyàn tójú ká sòrò àkọ́kọ́ nìyẹn. wà ṣùn sínú. èèyàn wà láyé èèyàn nígbà kan náà. wà ṣùn sínú. wà ṣùn sínú. kódà máa kókó Sọ̀rọ̀ wà ṣùgbọ́n àti Ìgbà tó wọ́n tó ń ké ìgbà àbálẹ́jẹ́ kan ni fún. Sọ̀rọ̀ wà ṣùgbọ́n ìṣẹ̀lú. Ó ti ṣọmọdé ló ń ṣàgbà.

àsìkò dùnú àtàsìkò bànújẹ́. wọ́n ti ti máa àwọn àfọwọ́rẹ́ pàtó rẹ̀. wọ́n ti ti máa àsìkò kákọ́ra wa lọ́pọ̀ káláwa náà wà ń bẹ̀ kan ẹ̀mí náà wà sẹ́yìn. wọ́n ti ti máa àwọn. ìyá ní àwọn bẹ̀ kan tí ẹ̀ náà ti máa bára rẹ̀ tí ò ní dá sí. wọ́n ti ti máa àwọn àfọwọ́rẹ́ pàtó. ẹlẹ́kẹ̀ẹ́ níbẹ̀ ni pé Èyàn bára rẹ̀ níbi tí gbogbo ẹ̀ máa já kò rí èyàn wájú kò rí lẹ́yìn. Ìfọwọ́rọ́ kan tó. Èyàn máa já nìkan wà ní ilé níjọ́ mi kò ní sí àwọn kò sọmọ kò sẹ́dí kan. Wà fún ìsàtún. Èyàn já wà láàárín àjèjì ńgbà mí. Ọmọ afẹsẹ̀ kò ní ń ṣẹ́rọ̀ ويسرا وعسرا ثم سخرا وعافيا yusuru ìdẹ̀kùn àti báyìí ń gbà ní èèyàn máa ń lówó àmìlẹ́jẹ́ kò sákò èèyàn ti máa láǹfààní àti fẹ́lò ní. wọ́n yóò sọ̀rọ̀. ó gbọ́wọ́ ẹ̀rọ dé ni. wọ́n yóò sọ̀rọ̀. ọ̀sẹ̀ ìgbéraga lèèyàn ń lò yẹn oṣù gbéraga lèèyàn ń lò yẹn. wọ́n yóò sọ̀rọ̀. gbogbo ẹ̀ ṣe pẹ́dẹ́pẹ́dẹ́ bí ìgbà tó mọ ilé ìwé ṣẹ̀ṣẹ̀ dé láti ilé ọdún dé akóríṣiríṣi ìmọ̀dé ẹni rẹ̀ máa jẹ́ pàtì pàtì pàtì. Wọ̀nyí ó ṣe rán. Àsìkò bá tí èèyàn bá kọ́ rí àláti bá tó kọ́kọ́ fún sẹ́ẹ̀rí, àsìkò dùnú tó máa tẹ́lẹ̀. Wọ̀nyí ó ṣe rán. Méjèèjì yẹn. Wọ̀nyí ó ṣe rán. Àsìkò bá tí gbogbo ẹ máa ṣe tó máa há gájígájí wọ́n rẹ̀ fẹ́ràn òdòdó tí yà ń tẹ̀ kódà kó jẹ́ gàárì ẹ̀rí gàárì mẹ́ kódà kó jẹ́ gàárì wọ́n lọ́wọ́ àsìkò tí nǹkan ọ̀rọ̀ ọ̀rọ̀ ní o. sọ́nà sọ́kọ̀ mọ́ wà á bí a. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀rẹ̀ náà ní sókè mọ̀ ní. sókè mọ́. kò sẹ́yìn àti bẹ́ẹ̀ lu ayé tí ò ní lásìkò àárẹ̀. sọ́nà sọ́kọ̀ ó dẹ̀ rẹ̀ yìí. ara ló rí. sọ́nà sọ́kọ̀ mọ́ kò wúwo ní orí inú sókè mọ̀ sọ́nà sọ́kọ̀ mọ́. ọlọ́run máa mú àárẹ̀ ju wá bàrẹ̀ dá láyé. wà á bí a ní ọba bẹ̀rẹ̀ ààrẹ. Fọ́nmà sọ́kàn wà áfíà. Báàrẹ̀ bá jẹ́ ìgbà mi ìyá mi, ìyòní rántí pé èèyàn bá dùn gbà kankan rí. Lọ́dọ̀ lọ́rọ̀. Torí bá fi yàn mọ́lẹ̀, ìyòní mọ̀ gbà tí orí yàn òfin fọ́yàn rí. Bí wọ́n bá ń dàn láàmú, èèyàn máa rò pé ṣé nù rí sá. Ádàbí wà tó pé èèyàn nìkan ìyàn wà láyé káàárẹ̀ yìí sókèmù. wàhálà alábẹ́ àdẹ̀dẹ́ gbà mí ìyẹn lẹ́kẹ̀jọ ni. sókèmù wàhálà. ìyá máa ń bá mi sí àwọn alálàáfíà. ọ̀sẹ̀rọ̀ tó máa sókèmù wàhálà. sálẹ̀ ni wọ́n máa sọ́dọ̀ ìpéyàn pé nínú rọ̀ wọ́n tí ẹ̀dẹ̀ wọn máa fọ́ ọ́ sẹ́nu dìyàn ká bó ti kò sí ní tó ṣe ní. èmi jẹ kí ló wá ń ṣe lórí báyìí ní ìsìn pàṣẹ ìrírí tí gbogbo sí kankan ẹ̀ kí lẹ́ ní sìn. bàbá mi yàtọ̀ ìyáàbòdà lè má rí àyàwó. ilé ayé ètò ayé nìyẹn. ìyáàbòdà lè má rí ẹ̀rí kan sàmáníà.

ìtò dùn nínú rẹ̀ tó dùn mọ́ni nínú ní kọ́ lọ́jọ́ pọ̀ nínú àlámọ̀rí wa. ṣùgbọ́n pé yọ̀ ní eré kan tó kù náà kò sọ́mọ́ ta fẹ́ dá sí kó mọ̀ wá pọ̀ jù nínú wa lọ ni. ó kíra wa káàbọ̀ lónìí síjókòó òṣèrò wa. ìfẹ́ pé à ń bá sọ̀rọ̀ tó ṣòjìrọ̀ jù náà ni à ń bá bọ̀. ibi tí a rẹ̀ sí lọ́sẹ̀ kọjá wọn náà ni ibi tí ọlọ́run ti ń ṣàlàyé responsibility gbogbo àwọn mùsùlùmí láàrin ara wa síra wa ìpé ní gbogbo wa yóò sábà gbọ́ pípé àwọn kan láàrin wa wọ́n ní gbólóhùn asọ̀ ìjà wáyé láàrin wọn wọ́n bá jẹ́ ká yìí pé kájìjì àti wà àtúnṣe طائفتان من المؤمنين فقتلوا فأصلحوا بينهما وإن إحداهما على الأخرى فقاتل الذي تبكي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا ṣe pé. ọ̀rẹ́ sọ́lọ́run bá ti fún wa ń bí ẹ̀kọ́ tó kọ́ wa náà ní pé gbogbo yóò hàn tí àwọ̀ wa wáyé láàárín àwọn èèyàn kan wa káwa máa wà dúró sẹ́yìn ẹnìkan ká máa ya ká máa yọ jalè ká máa ya màdàrú ká máa ya rúsídá. kàá sílẹ̀ ṣó ìdàgbò máa ń. ká máa Bẹ́ẹ̀ ọba lè yọjọ́ ọ̀rọ̀ kó wà tó dákù. Fáàtú lè rú máa. dákẹ́. Ó ṣàǹfààní fún ni ju sọ̀rọ̀ tó máa tún dá wàhálà rẹ̀. lè rú máa. sábà ń fún wa ọ̀tọ̀ọ̀tọ̀ Ọlọ́run ò fẹ́ lẹ́kùn kó yanjú wọn bá wà afọ ọgbọlẹ ẹni pé má sọ̀rọ̀ tí wọ́n náà bá mọ̀ pé bó náà ṣe rí rí ò bá ọkọ̀ àti àwọn dá sọ́rọ̀ ní ìṣẹ́lú bá jẹ́ sí wọ́n bá ti gbé mi wá bẹ́ẹ̀ má dá sí sọ pé ò mọ̀ yanjú ẹ̀rọ fálágbájá ẹ̀yà ńlá olóore fún ẹ fàásìlẹ̀ fún بينهما فإن بغت إحداهما على الأخرى ẹ̀kọ́ tí Ìsìlámù ń kọ́ àwọn mùsùlùmí rèé àwọn ń sáà jẹ̀ fi yàtọ̀ láyé náà rèé àwọn táàfin kì í ṣe pé àwọn tí wọ́n ń sun sọ́lọ́wọ́n bá wá dáre ẹ̀yìn ọ̀rọ̀ ti ẹ̀fẹ̀dá ìrúnà aláàkọ̀rọ̀ ọlọ́run tí kan nínú wọn bá wá kẹgbẹ́rù kan ní kejì Ìgbà bá dé rí dáhùn náà lẹ́yìn òkú ọba kan tí ló lẹ̀ sí ìbẹ̀bẹ̀ bí àtà tàbí ti ṣe ìgbìyànjú bí tán. Bàbá bí ní mò ń bá yarí tó kò ní tán. Ọlá ìlú òkúrọ̀. Ilé tẹ̀sìn ọjọ́ ọ̀rọ̀ náà ló ti kàkà. Àṣé wọ́n ti dàbá àdìyí. Àwọn àṣẹlẹ̀ náà láàárín ọmọ méjì, ọ̀dọ́ méjì tó ń bá ara wájà, ẹkúta tí wọ́n láàárín ẹ̀ parí ẹ̀. Ó ń bá lọ tán. Ẹ bá ṣe báyìí fẹ́rẹ̀ kiri rẹ̀. Àtúpàdé máa wọ́lì. قاتل التي تبغي حتى تبيع إلى أمر الله ilé tó ń yarí tó kù tẹ́ bá wọn parí ẹ̀ tẹ́lẹ̀. wọ́n ti ẹ wá ṣe yàgò. Àdá tàbí àbàlà àmúrelá. Àbílẹ̀ kó máa lọ tó bá dàgbà sí lára bẹ́ẹ̀rù wọn ní ìjà lóru. bàbá ọtí ló lẹ́jì ṣẹ́gun ní. ó ti àlè ṣeé ṣe bóyá kó pàápàá ló jẹ̀bi. bàbá ọtí ló lẹ́jì ṣàbẹ̀gí. torí pé sábà lọ ṣàkíyèsí alájàgbìlà òun ló máa ń sábà jẹ̀bi. kò ní tán wàá gbà lẹ́yìn kò sí sáré bá sọ ẹ lọ kíyèsí àwọn ọmọ sábà wà lórí ẹ̀. bàbá ọtí ló lẹ́jì ṣàbẹ̀gí ó ti túnà sí ara rẹ̀. àtàkà sí àìlá amúlélá. Tó náà fi máa gbọ́nà tó fi máa padà sójú ọ̀nà tọ́lọ́. Fa ìfà àti. Tó bá ti padà. Fàákùlẹ̀ ṣòro báyìí náà mo máa bẹ̀ wá sílẹ̀. Ìfà àti. Ìfà àti. Ó ti di wálẹ̀. Ó padà. Ó ti níjà ti tán. Ìfà àti tó bá ti bà bẹ́ẹ̀. Màá sì lè fún bẹ́ẹ̀ náà ló máa bẹ̀rẹ̀ àádẹ́lẹ́. Ọlọ́ni ẹ wá yọjú ẹ̀ ẹ má lè lo ẹ̀hẹ́ nígbà tó wá lọ ju ọlẹ̀ ìbàtà ìjọba fẹ́ bẹ̀ jà ní ara o. Màá sì lè fún bẹ́ẹ̀ náà ló máa bẹ̀rẹ̀ àádẹ́lẹ́. Èrè ta bẹ́ẹ̀ jẹ́ láàrin péyàn méjì ní gbólóhùn aṣọ. Ká máa fi balada ní káàdì tó kò yọjú. Kò sẹ́ni ta àbí ká rẹ̀ àbí ká kan lábùkù àwọn ìjókòó táwọn yẹn máa ń sábà jó lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú kàkàkiri kí wọ́n fẹ́ dá sọ̀rọ̀ ìjókòó wọn fẹ́ẹ́ fẹ́ nìkan ṣẹ̀ sí ni wọ́n fẹ́ẹ́ tẹ̀lé kúkú ìbànújẹ́ ni lórí wọn máa kúrò ní dunu délé wọ́n kó wọn ló jẹ̀ àwọn wà ní tẹ̀sí fẹ́ ìyẹn ló pọ̀ jù nínú àwọn tí wọ́n máa ń bá ní dá sọ̀rọ̀ àwọn àwọn wà ní tẹ̀sí pẹ́ ọwọ́ sáàpù tí wà lọ́wọ́ wá tòjókò èmi náà wà tí ń gùn wọ́n ló kú ọ̀rọ̀ àwọn lọ́rọ̀ ọba wa dé ti tẹ́lẹ̀ ti tẹ́lẹ̀ ọkọ̀ ní káwọn tó sọ kí ṣẹ̀ṣẹ̀ rádà. Fàífà àti bá sílẹ̀ ṣúbẹ̀ náà máa bí ajé. Ètò ti ẹ̀ lágbára nínú ìṣẹ̀lẹ̀ lájé kò sí gbàgbé ìṣẹ̀lẹ̀. Kò rọrùn fíyàn fún ìjẹ tó bá ṣe rò rẹ̀ fún ni. Ó ṣẹlẹ̀ sáà nínú ayé tó fàálẹ̀ ìṣọ́lá Àwọn ọmọ ọmọ bàbá rẹ̀ wọ́n ti pa àpá láàrin ara wọn. Wọ́n dẹ̀ mú ọjọ́ sínú kànga. láàyàn kúkú ló kù wọ́n lè padà dé lílọ sọ fún bàbá wọn wọ́n lè kòkòrò jẹ́ a ah! ọlọ́n padà là nábì Yusuf alayhi salatu wa salam ìtọ́sí gbogbo àná na gbọ́ dáadáa ni ìlà tó bá la àwọn tí wọ́n rìnrìn àjò làwọn ń pa mi bá ní kí ànábì lọ́mọ okùn wá sókè bá wọn ṣe kéré tó lọ́mọ. ẹni tó ń ju kíní sílẹ̀ wọ́n ká ah, ọmọ ìlú ọ̀nà tó ń fàkí ní wo wá pa rẹ̀ pé á ah, wọ́n nǹkan fà ọba ọmọ àwọn ní àwọn náà rí gíìtì àwọn rí gíìtì ẹ̀bùn àwọn rí Allah akbar. Wọ́n nǹkan wá ń sàn ẹ̀jẹ̀ pọ̀ mọ́ olóògbò ní ẹ́, ẹ̀jẹ̀ kẹ́nìkan pọ̀ bòrà wọ̀rẹ́ mọ́lẹ̀. Gbogbo ẹ̀ tọ́lọ̀ ọba fún lóògbò, ẹnìkan ò lè bọ́ ọ̀bọ̀. لقد كان في يوسف وإخوته آيات للسائلين. Ó ṣẹlẹ̀ wò kí ní àjòyàn ń wọ́ tó láyé ìyá padà débi tí yàn ń lọ. kọ́ búlọ́ọ̀kù ọ̀nà jù bẹ́ẹ̀ lọ èèyàn débi sí àwọn kọ́ńtì tẹ̀gbọ́yà jù bẹ́ẹ̀ lọ èèyàn débi sí àwọn kọ́dà kan fún yàn ní pọ́ńtì jẹ kókó rẹ̀ báyìí wọ̀ láyé ẹni fún òde ẹni tí ò báyìí àti fún. bá padà tó padà wá wà ní ọ̀rọ̀ ìlú tí ẹ pé tó fẹ́ wọlé tó fẹ́ jáde nílùú ànábi tó fi wá wà lé ọdụ rẹ̀. bàbá rẹ̀ wá dé àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ jọ́ kí ní àná pẹ̀lú tàn ṣe kù tó ẹnu Tòdí sáàmì ibi tó fún náà wá ń jábí ọgbọ́n fún wọn pé kó bá lè láǹfààní àti rí bàbá wọn. Kó bá lè láǹfààní àti rí àkúrò rẹ̀ pẹ̀lú yá méjì tó jẹ́ pọ́ mọ̀ ọ̀já kan náà làwọn. Kéèyàn máa bínú ọmọ orogún rẹ̀ ó ti wà láyé ti pẹ́. Àwọn olùmọ̀bìnrin kí ló dé tó fi já sí pé ńgbà tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀. Bàbá àlọ́ ní kò sí ìyá rẹ̀ láyé mọ́ ni àbí kò sí lọ́dọ̀ bàbá rẹ̀ mọ́ ní kò sí ìyá rẹ̀ láyé ni ṣùgbọ́n bàbá rẹ̀ ṣe níyà ìyá yẹn ló bí àwọn ọmọ ti bí àwọn dára tí wọ́n dá fún wọn náà tí wọn náà ń bínú ọmọ tíyàwó rẹ̀ mọ́ sí ọmọ tíyàwó tó bá ń lébi ọmọ tíyàwó tí wọ́n fẹ́ lé ẹ̀jì tó ń dínà ma tó ń ṣe kàkún ó mọ̀ ẹ̀kọ́ wọlé mọ̀ tó wà yí fẹ́ wà lọ́la bóyá ọmọ ìlú máa padà ju mẹ́díkù dàrẹ́tọ̀ sísà kan lọ́la tó máa já sí wọn ọmọ wa gbé lọ bẹ̀rẹ̀ ọtọ́jú òun ló máa máa sọ fún àwọn dókítà àwọn nọ́ọ̀sì bẹ́ẹ̀ bá mọ́mì kí ni wọ́n tọ́jú wọn dáadáa o bóyá mọ́mì ẹ̀ máa bọ̀ ń bí ẹwà ẹ̀ máa bọ̀ ní private hospital ìka tó ṣe fúnjọ́ kìíní àná ìbànújẹ́ tó máa wà lára adájọ́ àárẹ̀ tó ń ṣe ẹ lò. ìbẹ̀rẹ̀ ọkàn máa bí ẹgbẹ́ ah, mo lè ṣe báyìí fún ọmọ yìí mo lè ṣe báyìí fún ọmọ yìí jẹ́ náà mo lè ṣe báyìí fún òun ò ní rárá tí kò ní mọ̀ ìwọ náà ni wọ́n máa rántí tí wọ́n máa mọ̀ fúnra ara rẹ pé tó ṣe fún rèé torí ẹ̀ṣẹ́ dáadáa torí ọ̀la rẹ ọmọ mi tọrọ rẹ máa kọ́ ọ̀gbìn sí lọ́la wọ́n lè ṣe àwọn tí wọ́n fi fúnra rẹ sí ọ̀rùn kan ọlọ́mọ àtọ́jú àwọn lè má sí sòdì. oṣù wà nínú tọ̀tún wà náà lùkù àwọn ìgbọ́n rẹ̀ náà tí wá là kọ́rí pé àwọn ti ṣe é àwọn tẹ̀ ti ṣe ọ́nà lára rẹ̀ wọ́n sọ fún bàbá wọn pé báwa bẹ Yusuf kò forí jì wá wọ́n abẹ kókó yáàfi wá anábì Yusuf wá náà bàbá wọn lọ kí bàbá wọn tó sọ̀rọ̀ láti má bẹ̀ẹ́ ní kò sẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìṣòro lò wọ́n à. من بعد أن نزل الشيطان بيني وبين إخوتي الشيطان ló dá wàhálà lẹ̀ láàrin bàtà ọmọ ìyá mi àwọn ẹ̀gbọ́n mi èṣù ló lò wọ́n sí mi èṣù ni bó ṣe ọ̀pẹ́ẹ̀tì yẹn sọ̀rọ̀ bá ṣẹlẹ̀ láàrin wa àfihàn ìwọ náà ṣe gbà pé ṣe èṣù ni kó lè ní ìsinmi kọ́kàn rẹ lè mọ́ kò ní jẹ́ kó láǹfààní àti máa dìyàn sínú dìyàn sínú dìyàn sínú.

alábẹ́sọ̀tò lẹ́sẹ̀kẹsẹ̀ ló sọ pé ẹjágbà pé ṣù ní ẹni ló ti ṣe tí ó ti lọ́bí ti tè ṣú ìṣú ti fòfó ẹjá bẹ̀rẹ̀ new life dájì ẹkúrò lórí yẹn kọ́rọ̀ bá ṣẹlẹ̀ láàrin wà yẹn lẹ́kọ́ tí ọlọ́run bá kọ́ àwọn mùsùlùmí nínú ìsìlámù wa. lámà àfáwọ́tò wà lámà àhàkẹ́dẹ́ aláhàdé. àṣírí tó fi ní náà pàtẹ́sán láyé rèé ogun ẹ wà. lámà àfáwọ́tò. yá kí n ṣe àgbẹ̀ fún ẹ. lámà àfáwọ́tò. nígbà tẹ́mi wá ṣàlùkù kúrò. ولم أكفر ولم أحقد على أحد لم أحقد ní ìṣe ìlànà ẹni kankan ní ìlẹ́nì kankan sínú àfáòtù àfáòtù wọ́lá àhàkìdẹ̀ àlá àhàkìdẹ̀ tó bá ti lè rẹ́lẹ̀ ṣe àwọn akẹ́kọ̀ọ́ náà fún sí àmì àmì àdáwà àti Àfààní àrọ́hàtò náà. Àrọ́hàtò náà bó ti àmì mi á ti tù, ara ní ajá. Níbi tí yàn bá kó ìrònú lágbájá ń ṣe mí. Àwọn aṣáájú náà kò sí ẹ̀mí nìlá nílé àdá wá dé. Ìjọba kọ́pà níjọ́ ọ̀sá bẹ́ẹ̀ ni. Wàárí wá yán jẹ wá sí ààrẹ. Ọ̀gá náà jẹjẹ tí wọ́n nà ní nǹkan. Àwọn àṣàjò náà bó fi hàn mí ní àmì ilé ọjà wa. Ọ̀gá kìí jẹ́ pé ọ̀rọ̀ mi sánú rẹ̀ bọ̀rọ̀. Ẹlọ kéèsì. Akọ̀mà para kiri ni. Akọ̀mà

Bọ́lá ti máa rí mọ́bí rẹ̀ tó lágbàlápà aláfíà ló wà àjèrè rárá náà. Mi ò ṣayé àdówé. Mo fi ẹ lẹ́kọ̀ọ́kọ̀ mi balẹ̀. Ń dàrú ní àdìgí. Mo ní kó máa lọ ṣe wàhálà kó máa lọ ronú bá ti fi lè mọ kí sẹ́kùn máa bá ní. Ẹbí fa ṣẹ̀rọ ní. Ayàfi ẹ̀bọ̀. Mi sẹ́kì láti. Ayàfi sàkà bá sọ fún ẹ pé má kí o mọ. Mi àti fa ṣẹ̀rọ. Ayàfi sàkà bá sọ fún ẹ pé má kí mi má. Mi bí ilé ilé wúlò tán. Jáde. Ilé wo? Tó bá ti má kí mi má. Tó bá kí. Ah, tó bá padà kí. Tó bá bù ẹ̀ lásọ tó. Tó bá di omi ẹ̀ta lẹ lórí. Tó bá da nǹkan gbọ́dọ̀ jẹ lára. Àwọn èèyàn sọ fún ẹ pé ah, ọgbọ́ bó ti ní kó bá kí ni ma ọgbọ́ tó ti ní kó bá kí ni wọn kí ló ti wọ́n náà wọ́n ló fi wọn wàá jẹ̀bi délé ìbára tó ṣẹlẹ̀ kò sọ pé kó bá kí ni wọn ọwọ́ kí wọ́n kó ní kó bá kí ni wọn ni tó bá wá fẹ́ kí kí bẹ̀rẹ̀ padà wọ́n ló bá kọ́kọ́ kí ẹ̀ ìgbà ló máa bọ̀ pé kò ní dúdú rẹ̀ kò ní tẹ́lẹ̀ ṣùgbọ́n òun ló rẹ̀ sọ pé bá kí ni ma pé o tún ìṣojú àwọn ìrọ̀ ọ̀dọ̀ máa kí máa tún máa kí mi máa ní àdúwì àìbẹ̀rù láti yí. òkú àti ń bẹ ẹ̀ṣọ̀ sáni kò ní jẹ́ ti kíkí. وقد قد شرع عني بتحجاتي ní kí ṣùgbọ́n táwọn fi bẹ̀rẹ̀ tẹ̀lé pé ó jẹ́ ó gbé wá ní gbígbé wa tó náhàyù wọ̀n náhàyù yàtọ̀ tẹ́lẹ̀ ti tàhárí ìlú ìtọ́nà ńlẹ̀ ń gbà lérò pẹ̀lú pé ẹ má ṣe ẹ má ṣe ìtumọ̀ rẹ̀ pé wọ̀ ni omi yẹ ẹyọ lẹ́bí ní ámọ́nù rẹ̀. Ọlọ́run bá ní mo pẹ̀lú olùgbàgbọ́ òdodo. Yá ayọ̀lẹ́dí náà mànú. Yá ayọ̀lẹ́dí náà mànú. Yá ayọ̀lẹ́dí náà mànú. Ọ̀pẹ̀ tẹ́ ẹrùkọ́ pẹ̀fẹ́ wà ní Jọ́nà Ọlọ́run. Ẹ̀yin tẹ́ ẹ̀fẹ́ wọná. Ẹ̀fẹ́ wà ní Jọ́nà ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú pé kọ́dàrú sàmọ̀ sí kádàrá nílẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ gbà tó gbogbo ń tẹ̀ ń ṣe àmàlẹ́kà ọlọ́run bá ti yàn wọ́n ti wọ́n kọ́ ń tẹ̀ ń ṣe kalẹ̀. لا يسخر لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم. ولا لا يسخر قوم من قوم wọ́n ní káwọn apá kan àwọn ọ̀sọ̀rí kan àwọn èèyàn kan nínú yín wọ́n máa fi àwọn ẹni kejì náà sí ẹ̀yẹ́ o àsọ̀kọ̀rí yà má fi ẹ̀yẹ́ má fi hàn o. láyé ṣe kọ́rọ̀ kọ́ mi kọ́. ìwà burúkú ni wà náà àwọn èèyàn máa ń múra wọn tí wọ́n máa fa àwọn èèyàn sí ẹ̀yẹ́ wọ́n máa fa àwọn èèyàn sí jù ọ̀nà wọ́n ní kó rẹ̀ sí ìlànà tọ́lọ̀ àtúnṣe rẹ̀. a lè ndị ní kọ́ọ̀bù bọ́dẹ́jì ní báàbù a máa mọ̀ṣẹ́ra máa fi ṣe bẹ̀ a máa fi ṣe yẹyẹ. wọ́n lè rẹ́lẹ́ tó dánù pọ̀ sí anúgbò ndị oríṣiríṣi ọ̀rọ̀ anya wọ́n lè rẹ́lẹ́ tí ndị ndị إن شباب نعم. إيه أكوى الجهد فلك نشيئة لا يفخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم قرابان عسى أن يكونوا خيرا منهم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكونوا خيرا منهم Àwọn abáni lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹni tí máa ń fi ní ìṣì ẹ̀yẹ yìí. Ayẹ̀kú ló kọ́ra mi lọ. Ẹni tó fi ń ṣe ẹ̀yẹ, ìyẹn máa ń da, ọ máa ń da àwọn tó fi ń ṣe ẹ̀yẹ lọ Yorùbá náà sọ wọ́n ní burúkú ìyẹn tí ò da olóma ń bọ̀ lù ú. Lọ kíyèsí, àwọn tó máa ń sábà ń fa àwọn ẹ̀yẹ ẹ̀yẹ tó máa ń gúnyàn, èèyàn tó máa ń kùdù níbi ẹ̀kẹ́ ewu. Àwọn ní àwọn ní òjú ẹlẹ́wòyá tó bá ọmọ ṣe máa ń sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn láìdá ẹlẹ́ kéèkì o láti orí rẹ̀ láti rán orí rẹ̀ ní ẹ̀kánná rẹ̀ ìjọgbọ́n ní òun òun gan ni òṣè jírí o ẹlẹ́wọ̀ bàbá tó náà mọ̀ ọlọ́rọ̀ sọ kiri ládùúgbò ẹlẹ́wọ̀ àwọn máa ti ẹ̀wọ́ ṣe rí ẹlẹ́wọ̀ òjílé ti ẹ̀wọ́ ṣe rí kí lòun ṣe

ẹni máa fi ṣe máa tù láti máa tú ẹni pé kò sí nínú ẹ̀kọ́ àwọn mùsùlùmí pé ká tún máa bú ẹlòmínà ká máa ni ìpínlẹ̀ yẹn náà láwá mú ṣeré abú yẹn náà kò túnmọ̀ sí pé wá ní wá dáa jù wá lọ bọ́nà ṣe sọ yẹn kò lè dá ni kékeré láyé láyé ọ̀rẹ́ kí lè yí wa dáadáa ṣùgbọ́n mùsùlùmí láàrin mùsùlùmí ìjà ṣọ́ra àbíkẹ́bẹ̀ ní tó ń bú mùsùlùmí تسخر منا فإن نسخر نسخر منكم كما تسخرون الله أن يتوقع سوا في نشي يوم àwọn tí wọ́n mú ní ṣeré o. Tẹ́sán-fàrò mi nà. Àwọn tí wọ́n fi ní gbàmì méjì. Tẹ́sán-fàrò mi nà. Ọlọ́run ni ẹ̀sọ́ fún ọtí náà bá mú wa jẹ́ tàbí wá ṣe ẹ̀ lónìí. Iná náà tàbí wá ṣe fi lónìí. Ọlọ́run ni ẹ̀sọ́ fún pípa iná náà sọ̀rọ̀ mi kùn ká máa náà ṣe fi wá táwọn máa bèèrè lọ́wọ́ pé báwo lè ní ṣe yóò tó ń dùn já ṣẹṣẹ́ wà ó pè ṣe bí ó pa ń dùn bẹ́ẹ̀ gbẹ́yìn àwọn náà máa bèèrè pé ẹjọ́ fún wa lómi lọ́dọ̀ ní ó ti ẹ̀jẹ́ sáàlè mú òfẹ́ ń gbà wọn òun pẹ́kẹ̀ àtúntàwà ń jẹ́ bí ẹ̀wọ̀nà tí èsì ń sáà jẹyẹ ìwọ̀n ní àkókò lẹ́nu yá páyí lórí àwọn náà máa mú wọn jẹ́ náà lára ìlú ṣeré wọ́n mú wọlé ní tó ojú wá ń tì ẹ́ náà sọ ìjábù jáde tó rọrọ tẹ́lẹ̀ tó wọ̀ tẹ́lẹ̀ ló bá sọ jà ó wá wọ jìgbà borí ẹ̀ onífẹ́ ẹ̀hẹ́n àwọn ará àdúgbò tiẹ̀ ń kàn fún ìmọ̀ lórí eléyà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti wọ bíláàkì wọn kọ̀ máa dájú pé olùdókòwò ní dúdú dúdú gan-an náà ìwé ní dúdú yẹn á ìyẹn tẹ̀sẹ̀ ayé lọ dúdú dúdú yẹn tí wọ́n ti sọ pẹ̀lú dúdú yẹn ìrìn àjò máa ń já a. Ah, dẹ́rù bá ń bà ìmọ̀lẹ̀ ọlọ́run ló ń dẹ́rù bà kèfèrí yẹn. wọ́n wá nítorí ẹ̀ sọ pé o fẹ́ kí inú kèfèrí dùn fún wa máa lọ ṣe ń sí ọlọ́run bẹ́ẹ̀ ẹgbẹ́rẹ́ àwọn oríṣiríṣi àdánwò àwọn èèyàn fẹ́ sàmì lọ́rùn tó rọ́n fún wọ́n ṣe ẹ̀yẹ́ ni ọ̀ tọ́rọ́n fẹ̀lú yìí ṣe ẹ̀rí pàlọ́ gidi bá bọ̀ bá ti ní kékeré ẹni ẹ̀hìn ah, ah, smart lára yín ọ̀dọ̀ tó wá rí tẹ́lẹ̀ yẹn. wọ́n á dá afọ́nà pùlì jọ́nà tí a fún àbá náà. àwọn kọ́dí wọ́n jáde náà máa wà á jà náà rọ̀ فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين أكرم ناجي أكرم الله نادى أصحاب الجنة أصحاب النار يدوان منظور أصحاب الجنة أصحاب النار ونادى asahabu lè jẹ́nà kì asahaba náà. aláàjì àwọn ọmọ àlìjánà wa pè àwọn ọmọ náà a máa pè wọ́n jẹ́nà ọlọ́run sí nàìjíríà àlìjánà. Àmín. ọlọ́mọ ti ìwọ tó ń kọ́mí ọlọ́mọ náà. wà náà dá asahabu lè jẹ́nà kì asahaba náà. ìpè yẹn ìpè kí ni ìpè confirmation ni o wọ́n fẹ́ confirm nǹkan ni a fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn àwọn afẹ́ kọ́kọ́ sọ fún ọ pé a ń pàdé wa jáde náà àwọn pàdé wa jáde náà wà á jàdá wà bú náà tọ́lọ promise wa kó ṣe tọ́lọ ti sọ fún akẹ́lẹ́ méje ó dùjú lẹ́ lọ. a ń kọjọ àjàdínà máa wà àdánà rọ́pùnà àkọ́. àwọn akọ́kọ́ pẹ̀lú ẹ̀fún ọ̀nà pé ń tọ́lọ sọ fún àwọn àwárí òru. a ah, wọ̀láyìí. bàálì wà jẹ́ nínú. kó yàtọ̀. bàálì wà jẹ́ tó. báwo lẹ́yìn náà lọ́dọ̀ sí náà kẹ́ náà rí máa wà á dà kún rọ́bù kún àgbà ntọ́lọ̀ ń ṣàdéhùn ṣẹ́ náà rí tó bó ṣe rí ní àbí báwo lọ́wọ́ yẹn ti ṣe rí lọ́dọ̀ sí náà. ọlọ́run àwọn náà ní bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kún dáhùn. ọmọ aláìgbọ́n kí ló sọ pé lọ́wọ́ jáde. báwo ni ìṣòro ti rí tó ṣe. kẹlẹ́jẹ̀ ọ̀sẹ̀ náà òkọ̀ náà ni àbó nínú ìka ọgbẹ́ kó sí ti ẹwà ni lóòsà ọ̀rọ̀ náà mọ̀ tó náà jù ni àbí tó báyìí ni ẹni tí wọ́n pè tó ṣe ọwá pè àbí wọ́n á tàbí ọgbọ́n ni ọgbọ́kọ́ náà ni àbí gbogbo kọ́ọ̀lù tó ti jẹ́ ẹ̀mṣẹ̀ ní sí ní gbogbo ẹ̀ lọ́dọ̀ ìdúró sí ní gbogbo ẹ̀ lọ́dọ̀ tí a tẹ́lì sí ní gbogbo ẹ̀ lọ́dọ̀ lọ́sẹ̀lì tó sẹ́ǹsì gbogbo àwọn lẹ́tọ̀ọ̀tì ètò sálà gbogbo ẹ̀lọ́wà lẹ́nu sísẹ̀mù gbogbo tó ti gbogbo conversation wà táwọn ẹni. àṣewà àtàwọn bandit jọ ń communicate. àṣewà àti àwọn boko haram jọ lájọṣepọ̀. àṣàwọn kidnappers àṣẹjọ́ kọ̀dọ̀ ara yẹn ń sẹ́ni lọ́sí ìgbéra yín. ọ̀wọ́ á gba owó ní transfer wa ń gba káàdì. kò wá jẹ́ káwọn yẹn rà káàdì ẹ̀ ṣe pẹ̀lú bíi bíi ẹ̀

Àwọn ọmọ náà ní Nàám. Nàám. Gbogbo sọ́kọ̀ fún wa jẹ́ náà lágbọ́. Máa sọ́dọ̀ máa sì ló ń bẹ̀ ìnàmú. Ọ̀rọ̀ fún wọn ṣe mí ò sí bẹ̀. Máa sọ́dọ̀ máa sì ló bẹ̀ ìnàmú. Àlànà tó lọ النار أصحاب الجنة أن أفيدوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الله أكبر كبيرا الله إكتشفت ثم وعيد أصحاب النار نبع أصحاب الجنة ونادى أصحاب النار أصحاب الجنة أصحاب الجنة نادى أصحاب النار أصحاب الجنة أصحاب الجنة أصحاب الجنة أبيد علينا من الماء أجل يا واحد Àní àbí èdò àlẹ́ iná ìpínlẹ̀ àlèmá. Ọlọ́run ìdènà àtẹ́lẹ̀ ò. Àbí mi. Ó fi wá ṣe ẹ̀ẹ́ láyé ẹwà owó tó bèèrè máa rí lọ́nà. Àní àbí èdò àlẹ́ iná ìpínlẹ̀ àlèmá. Ọlọ́run nígbà tó ń fẹ́ bá dé

Àwọn mímọ́ rọ̀tá kọ́kúmù lọ́n. Àlọ́bẹ̀ sọ pé ilé ayé àlìjọ́nà tí wọ́n ní. A ti ń gbàbẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ti wú orí ìgbẹ́. Àdà mi dùn lé iná mímẹ́lì máa ń rí. Wọ́n máa ń bẹ̀rẹ̀ lọ́rùn. Àwọn mímọ́ rọ̀tá kọ́kúmù lọ́n. Àfi bí ẹni tó ti fi àwọn ọjọ́ rẹ̀ kó o jọ tó fi ọlọ́wà pẹ̀lú rẹ̀ ṣàdánwò fún wa. ọ̀pá àgbà kan wà bẹ́ẹ̀ ó ti náwó fẹ́lẹ́rẹ́ eléré tó náwó fún ìyẹn ti kọ́lé ìyẹn ti kọ́lé epo ìyẹn ti nílé iṣẹ́ ìyẹn jẹ́ ń kí máa bẹ́ ẹdé ilé o ọdún ti wọlé rẹ́sù ẹlẹ́sẹ̀ rárá dẹ́nà ìwọlé ìwọlé ó náà wá dáwòlù ó ń dáwòlù aláhàdùà ó ti wá náà àwọn akẹ́kàn àwọn lọ fún ó dáre jẹ́lẹ̀ oúnjẹ ń lọ́wọ́ fólóòlù ó ní kò lè rí ìsì rẹ́kọ̀dù fún wọ́n dárúkọ wá àwọn àlàáńgbé ìrẹ́dá Fọ́rọ̀ àwọn ọmọ iná tí wà ní kí wọ́n kí ní láyé. Adé àfi ìlú mi lẹ́yìn máa ní. Adékọ́ kírun láyé kò kírun. Adé àfi ìlú àlẹ́ iná mi lẹ́yìn máa. Adékọ́ gbà rẹ̀ kò gbà rẹ̀. Adé àfi ìlú. Adékọ́ kàkọ́ kan ọlọ́run kò dáhùn. Adé àfi ìlú. Ìjọ ló ń jó kiri. Alẹ́ iná mi lẹ́yìn máa. Ìwọ̀kuwọ̀ ló ń wọ̀ kiri. Adé àfi ìlú. Àwọn àtẹ̀ lọ́rùn, àwọn àtẹ̀bẹ̀ kò jù. Adé àfi ìlú àwọn tó ń kírun tó ń gbọ́rọ̀ tó ń ṣe islam ló fún fi ṣe ẹ̀ láyé náà máa wọ́n kẹwọ́ lọ́rùn fún ẹ̀jọ́ fún wa lómi mú. àwọn mímu máa kọ́ fún mu lọ́rùn. ọ̀kẹ́ fún wa nínú tọ́lọ̀ ń pèsè fún tẹ̀ǹtẹ̀ mẹ́ àjẹkùn yá nídìí ẹ̀. Àwọn ni ọmọ àjẹ́nà máa fún wọlé sí. Iná Ọmọ máa sọ fún ọ ìwá ní àwọn méjèèjì àtọ́mí àtọ́jẹ ọlọ́run ṣe méjèèjì ní ìwọ̀fẹ́ ìdílé òkè jẹ́ ọlájẹ́ náà ìdílé òkè mú mi láwùjẹ́ àjẹ́ náà ìnàmọ́ra àrámàrọ̀má alẹ́lẹ́kà mìírí àwọn omi àwọn oníwọ̀jẹ́ ìdìbò yẹn tó ń lọ lọ́lọ́ fún tẹ̀rẹ́ yìí kò lè tọ́ sẹ́yìn lẹ́nu. ẹlẹ́bí iná tọ́kọ̀ lóòrò bí ìṣẹ̀fún lànà wa ń wà láàbí bá. láti kèbèrè definition ọlọ́run tuntun náà. ẹlẹ́bí ẹlẹ́bí iná tọ́kọ̀ lóòrò bí ìṣẹ̀fún lànà wa ń àwọn tí wọ́n mú ẹ̀sìn wọn eré àtẹ̀fẹ̀ àtàwádà. ìṣẹ̀fún لهوا ولعبا àwọn kèfèé nígbà ń sọ yẹn àwọn tí wọ́n fi ẹ̀sìn wọn ṣeré ṣẹ̀fẹ̀ ṣàwàdà láyé. الذين اتخذوا دينهم لهوا ولعبا. ọ̀rọ̀ pé wọ́n á tilẹ̀ sí ọ̀rọ̀ pé rẹ̀ pa ni ọ̀rọ̀ pé wọ́n dá ní ọ̀rọ̀ pé rẹ̀ ní ọ̀rọ̀ pé jó ní. wọ́n dá rẹ̀ láti wọ́n mú ayé àti òdúnìyà. ọba tó ń sọ fọ́lọ́ ń kó òun jẹ ọlọ́run ní àtẹ́wọ́ ó lóun jẹ ọlọ́run níjó. Ìtàkàdúró di ìdàwọn ìlànà wọn wà láyé bá. Àwọn akẹ́lẹ́ ọ̀rọ̀ wà ní gbogbo àwọn nǹkan yóò tẹ̀ wúlò fún. Wà báyìí láti wó múlẹ̀ káyà tó rìn tó nìyà. Ọlọ́run ní gbọ́dọ̀ túbọ̀ kó bàárẹ̀ o nítorí túbọ̀ kó bá rẹ o lẹ́fẹ́ gbọ́ yìí o. wà á bá rà ní mímú ní àyàtò lórí èyí. nítorí túbọ̀ ṣàkóbá fún kẹfẹ́rí rẹ láyé o. bá rà ní mímú ní àyàtò dúnìyà. àyàtò dúnìyà. ìṣẹ̀yìn ayé ló olóko lójú o olóko àìrójú láàlè bá o. ó ní kó òun òun mékè láyé ó ní kó òun wọlé orí kò ń jẹun orí kò ń wọṣọ ọ̀yọ́ sọ pé wọ́n ní ẹ̀dẹ̀wà ọ̀kì ha ẹ̀dẹ̀ ọ̀rọ̀ àdàbí ọmọ gẹ̀ẹ́sì òun padà wọn sọ ká àìgbọ́n mi fà yẹ́ ni gẹ́dẹ̀ wọ́ kéré tí wọ́n. ọ̀sára ti mú mú lé háyà ìdúró ní yá. wọ́n ti pa àwọn èèyàn kí wọn lé lè o. fọ́ọ̀lì àwọn ọmọ. ṣé ìdílé àwọn apáǹtì wọn lọ́ọ̀kan ti mọ̀ kó o ti dé. ọ̀sára ti mú mú lé háyà ìdúró ní yá. wọ́n bá tẹ̀lé kan wọ́n rọ́ọ̀lẹ̀ fún òun ni. ọ̀sára ti mú mú lé háyà ìdúró ní yá wọ́n bẹ́ẹ̀ káwọn ni òun tó lọ́kọ̀ gbà lóun lẹ́nu iṣẹ́ gbogbo ohun tó gbà rẹ̀ o. wà á bá rántí wọn ní àìdùdù nìyá. kótó kótó bọ́ọ̀lù ẹ̀dùn mọ́tò rẹ̀ wọ́n ti tó fẹ́ wọ̀. fàlìyà ó bá sílẹ̀ kùn. fàlìyà ó mà nà ọ̀sá mọ́. torí ti Omi kí o ṣe tọ́sí oko máa lọ forí kanlẹ̀. Ọ̀gá rájí. Máa lọ sàrọ̀ ọ̀la. Wà bá rẹ̀. Máa lọ ṣe ṣe imú yàmà àwọn. Ọ̀gá rájí mímú lè máa yà á tó dùn ní. Ọmọ sọ́ni tẹ̀lé o, ayé ni ẹ ló bọ́ lójú o ayé àlàáfíà yẹn lójọ́ lójú ogun wọ́n gbọ́nà ọba fún àlàáfíà ká anybody láyé ní ọjọ́ àwọn àlàáfíà ló gbá ọ̀pọ̀ kò ní ìdíkò ń kí ẹnu kò ní ìdíkò ń sí lọ́run. tẹ wọ́n mọ́lẹ̀ máa tó ní á. ọ̀dọ́ tó ń tóun ṣe òjá ní ẹkún ti ṣàárẹ̀. báyìí ya ń mọ̀ náà ń sá mú ìbádùn ẹ̀ta ayé èyí lásán lélẹ̀ yẹn ìgbà tí a ara jà tọ́tọ́ fún ẹ̀lẹ́ ní ìsórí ẹ̀ gbà sí àbí ká pè ní ìtọ́wò ìtọ́wò ìbádùn tó nùfẹ́ bá lé láyé ọrún gangan ìbádùn wà ọrún olùgbádùn wọn náà lọ́wọ́ láyé ìbádùn olólówó ní láyé ọgọ́rọ̀ àwọn tí wọ́n ní tó wà ọláwà ọ̀rọ̀ wà fi ọlá nìwọ̀n lọ ààfihàn wọn

aláàjì ò sí ni ẹni tó jáde kan ní odidi yunifásitì tí kì í ṣe léyìn nìkan international man ṣọlá ni ò sí àbítìkí gbajúmọ̀ ni ò sí àbítòtìkí ọlọ́run bá fi hàn wá pé ìgbádùn ayé ìgbádùn gbà díẹ̀ ni ìgbádùn gbà díẹ̀ ni ọ̀gọ̀rọ̀ àwọn káàrí ìṣẹ́lẹ̀ omi tó ń kúrò láyé nínú wọn ni ò ti lè jẹ́ tá ń jẹ mọ́ ni ò ti lè mú tá ń mú mọ́ kí ló wá kù nínú ayé nàárín àwọn àmìsìn ọlọ́run. nàárín imú kàbí tún ní àgbòrò wà hàìsàtò. ìgbádùn ẹ̀ láyé. nàárín imú kàbí tún ní àgbòrò. Ìjẹ́mẹ̀ tó ń fi ìdáyé sínú rẹ̀ ń dùn sí. Nàìjíríà kàfé dùn ní àárá. Ìwọ́n náà ronú padà sẹ́yìn tó ń bí Yẹ́sù ní sàn báwo ló ṣe rí báwo ló ṣe rí nìsín. Nàìjíríà kàfé dùn ní àárá. Owó gbádùn tó wọlé láyé yẹn tó fi fẹ́ sí lọ́wọ́. Nàìjíríà kàfé dùn ní àárá. Ìfọ̀kànbalẹ̀ tó rò kó ní láyé tó fi kírun tó fi ti Islam. Nàìjíríà kàfé dùn ní àárá. Gbogbo ẹ̀ lápapọ̀ gbòòrò Ẹ̀sọ̀dé lásán ni òun. Àárín oṣù kàfí tó àdáwò lásán ni òun. Àhàlò wà bá dé Gbogbo ń tọ́ ọ̀rọ̀ pé àìsùn ìgbádùn ìṣẹ̀ ní gbẹdẹmúkẹ́. ní màhàlò wà bá dé lọ. Gbogbo gbẹdẹmúkẹ́ tó tó ní èmi ní kí ni mo tún fẹ́ ná. Ó wà náà láfẹ́ ṣe. Mo yẹ kí màá pa àwọn ọ̀rẹ́ mi. Bàtíjáde gbogbo ilé tó ń ṣe yẹn. màá ló wà kọ́ àti lọ́rùn. Àlá ìnàmà dúnìá kàmá sílẹ̀ rọ́ọ̀kì dé. Àkàrí ayé táwọn olùmẹ̀sẹ̀ fi gbé kàmá sílẹ̀ rọ́ọ̀kì dé. Ìnàmà dúnìá kàmá sílẹ̀ rọ́ọ̀kì dé. Àṣìṣà gẹ́gẹ́ bí ibi tẹ́ni tó wà lórí nǹkan ọ̀gbìn tó wà lórí ìrìn àjò tó ti jẹ́ dúró jẹ́ nọ́rá bí jẹ́ dúró jẹ́ sọ. Àrọ́ọ̀hà. Àrọ́ọ̀hà bàrẹ̀. àbí ìṣòwò ọ̀rọ̀ bí ọkọ̀ jẹ́ yín bí nígbà tí wọ́n ní lọ́rọ̀ ayé bí sọ́kòfà ní òun nígbà tí wọ́n ní ní òun èyí kí àwọn àrùsà ọdún kọ́ ní sọ́kòfà ní káírò ọ̀rọ̀ láyé jẹ́ wọ́n lẹ̀ àwọn bá tún lò jẹ ojú kúrò ń bẹ̀ ojú ti bá náà jò lọ a máa kúrò ń bí ìjọ kan ìrìnàjò ti gbé àwọn bàbá wa kan àwọn ọ̀yá kan ti gbé wọn jẹ́ sàárè ní wọn. ni ẹwà kan àwàwọ́. Kúlé bí tàná. Ayé ní àwọn ilé yìí kéèké. Nàzọ̀rọ̀ bí bàbá máa ń lò. Àná àlè gbàgbélé ayé wa kọ̀nà. Afáyé ní ìnàlélá ìbádà. Ìnàlélá ìbádà mọ̀tọ̀nà ọ̀rin. Aláàlá àwọn ẹrú ọlọ́run kan bẹ̀. Mọ̀tọ̀nà ọ̀rin. Àwọn kan ní wọ́n pọ́n lẹ́yìn. Ìnàlẹ̀ láàyè. Ìbàdàn mọ̀tọ̀nà ọ̀rin. Orí wọn tó wọ́n mọ mínì ayé. Ìnàlẹ̀ láàyè Ìbàdàn mọ̀tọ̀nà ọ̀rin. Wọ́n jókòó wọn wo kò dúníyà ọ̀pọ̀ olùgbètaná. wọn jẹra wọn làmúlò darí tó bá dọdọ wọn ni. táwọn kò dúníyà wọn ní ayé nípa kìràkìtà. táwọn kò dúníyà ọ̀pọ̀ olùgbètaná. ọ̀pọ̀ olùgbètaná. ọ̀pọ̀ yàtọ̀ sínú ayé ni o lórí tí wọn bá bí ọba ti dábà ti àrè ní náà ìsirá ìsirá máa sọ ìdìrà kúta. Bàbáwọ́n dùn ní àwọn ọ̀bù lè fi tànà. Lọ́kọ̀rọ̀ òfin ha fàlà. Fàlà àlèmọ́ ànàlá lè dàtí àyè wa tọ̀nà. Lọ́kọ̀rọ̀ òfin ha ọ̀wọ́lé ayé lọ, ọ̀wọ́ sàkó ayé báyìí wọ́n wáyé lọ́tún wáyé lọ́tún. Nàzàrò fi hàn. Wọ́n wà àwọn tó ti wá tí wọ́n ti lọ. Nàzàrò fi hàn. Wọ́n wà àwọn tá a jọ ń lè lọ́wọ́lọ́wọ́. Nàzàrò fi hàn. Wọ́n àwọn tó ti bá àwọn sọ́kà wọn rẹ̀ síbi lọ. Nàzàrò fi hàn. Fàlámà. Fàlámà àyẹ̀mọ́. Bàbá wa gẹ̀ẹ́sì ayé tán. Fàlámà àyẹ̀mọ́. Bàbá kiri ayé wa tuntun ọlọ́wọ́ tán. Fàlámà àyẹ̀mọ́ wọ́n wá rí pé ilé ayé yìí. Ọ̀nà àlẹ́ ìgbà ní ẹ̀ka ìjẹun wà kọ̀nà. A ní pé kìí ṣe bùgbé fáláàyè. Kìí ṣe bùgbé. Ọ̀nà àlẹ́ ìgbà ní ẹ̀ka ìjẹun wà kọ̀nà. Kìí ṣe àyè kìí ṣe ilé o. Yá àjú náà. Ìlú ìtajà wà nígbà kọ́dọ̀. Ọ̀nà àlẹ́ ìgbà ní ẹ̀ka ìjẹun wà kọ̀nà. Bọ́dà kí أنا عليك حيواننا ayé kọ́ ni permanent site. jẹ́ ayé kọ́ kọ́ lé sí tọ́nà àti kó lọ sí site. kó o gbọ́dọ̀ pé ní permanent site. sáré pàápàá kì í ṣe permanent site. àlìjẹ́nà ti náà ní permanent site. àbí kó máa ronú rẹ̀ lójoojúmọ́ á kúlò fẹ́ kó dání lọ bẹ̀rẹ̀. jẹ́ ìlú náà ìlú ìjàdá wà á tàbàdùn. صلح الأعمال فيها سبنا صالح الأعمال فيها سبنا ayé wá rí ká yé kì í ṣe tó lágbára nǹkan. Ìlú alójàdá ọ̀. Wàtàkàdó. Ìsọ́kàdó sọ́ọ̀lù àmà. Ìlú wa ti ti. Wọ́n rí pé láyé sáwọn lè ṣe ọkọ̀ ojú omi táwọn lè fi rìn kọjá nínú ayé táwọn fi máa gúnlẹ̀ dáadáa ọkọ̀ ojú omi tí a máa fi rìn tí wọ́n fi gúnlẹ̀ èrè láyé olùsọ́ ìfàlẹ̀ àmà káwọn máa ṣiṣẹ́ rí káwọn máa kírun káwọn máa ṣe Islam káwọn máa lọ lọ́kàn láì jẹ́bẹ̀ gbogbo ẹni tó kù káwọn yóò tún sì láyé kò ní láyé. àlẹ́bí ilẹ̀ dá ọdún tí ìnáwó làwọn wà láyé náà wà ti humul hayatud dunya. فاليوم نعزاهم كما نزل يومهم هذا وما كانوا بآياتنا يجحدون Ọlọ́nà àwọn tí wọ́n ṣe ìsìláàmù gbà tí wọ́n bẹ̀rẹ̀ ayé. Fàníyà ọmọdé ọ̀sáàmù. Àwọn náà wá bí láì kí á mọ̀ ààrẹ sí ìkẹ́. Fàníyà ọmọdé ọ̀sáàmù. Ọlọ́nà àwọn náà ṣe ìpín tí wọ́n ní tí ò ní dọ́dọ̀ wọn lọ. Fàníyà ọmọdé ọ̀sáàmù. Tọ́lá àbá àkẹ́jọba oníbàdé. Fàníyà ọmọdé ọ̀sáàmù. Àwọn arìnlọ́dọ̀ olùgbàgbọ́ òdodo kò lẹ́ni ìjọ́dọ̀ bí. Kàmá dàsú lè kọ́ àyà òní ìhìn àdá. Káàmà ti wà láyé tí wọ́n gbàgbé fún àwọn ọmọ mi lé ní. Wọ́n máa kánú. Wọ́n ti rò káyé náà fẹ́ ju tí wọ́n gbọ́n gbà náà. Wọ́n máa kánú ní àyà náà ẹ̀jẹ̀ àdó. wọ́n tó sọ wọ́n yí padà kàkàkọ́ sàn lára wọn ìṣẹ́dá tó burú. yá ayọ̀lá lẹ́bí náà mẹ́nu. ọlọ́wọ́ ń pè àwa ti wa. láyé fẹ́ fọ́rọ́ fáwọn mi kọ́ ó. wọ́n ní ká má bẹ̀rẹ̀ wá sí ẹ̀kẹ́ ká má bẹ̀rẹ̀ wá sí ẹ̀kẹ́. àtà ayàkúndù kọ́yọ̀ Ilé a máa jẹ́ ọ̀rọ̀ fáwọn tí wọ́n ṣe bídíà tí wọ́n forí súnà ṣe yẹ̀yẹ́. Wọ́n ní súnà, wọ́n pẹ́ tó ń borí, wọ́n pè ní àwọn ọ̀n tó rúmúra wọn. Tẹ́lẹ̀ mi bá rí ọmọ wa kékeré táàbù ọ̀dẹ̀ bọ́ọ̀bù kọ́ta ọ̀dẹ̀ báàbù sí. A ní ẹfẹ́ ṣọmọ ilé ṣe afọ ọkọ alákìíta bàbá alákìíta ìyàwó rẹ̀ alákìíta àwọn ọmọ rẹ̀ alákìíta ìyẹn ló fà á tó fi lè máa lálú rẹ̀ pé ẹni tí ń bo ìwòwò ara rẹ̀ tó ń kúrò lẹ́ni tí ń dábì sínú alẹ́ sáwùjọ tó lè máa bẹ náà lẹ́nu. Ìjọba fi hàn sílẹ̀ aká èèyàn bá jiná tó lálàáfíà. Ìyá mọ̀ pé kì í múra tó kó àwùjọ yọ kúrò níbi ìṣìná ìwàkiwà ìwòkuwò ìṣekúṣe ìmúra tọ́lọ̀ wọn bá nítorí ìsáwọ́ bá mùsùlùmí tó ní ká máa mú láyé lọ́kùnrin lóbìnrin wa ni. báwọn ìmúra fìtínà tó kún ayé yìí ọkùnrin ti máa rí tí ò ní fẹ́ ṣe. ìgbà ṣe ń mọ́ nìtú kó wá fi pera rẹ̀ padà tó kò sí fún ṣe ní eléyìí ọlọ́run mi ti gbélé wọ̀ nígbà tá a mọ́ ọlọ́run tán ní àkàìmọye àwọn ẹgbẹgbẹ náà àwọn èèyàn nínú Islam ẹgbẹ fún wọn tó mọ Ọlọ́run wọn ti ṣe ẹsẹ gbé wọn ti ṣe ìrìn ìgbàsẹ ti dé gbogbo ìgbìmọ̀ kúrò pé báwo bẹ mọ má ṣe mọ má dé di rẹ mọ ẹgbẹgbẹ náà àwọn èèyàn tó wá kò láyé ìtọ́nà wọn ti jókòó sẹ́bi wọn ẹgbẹ́ sọ fún wọn nípa tí wọ́n rí wọ́n ní ológun òjì rẹ̀ ẹ̀mọ́ ọ na láti máa ṣe ìjáde rẹ̀ gbélẹ̀ yìí ẹwà jókòó ẹ̀dẹ̀ ń sin ológun òjì ẹwà ń lè ẹwà tó fẹ́ sí ẹ̀ ní nìsí ni ìgbà yẹn wá ẹwà kó kan ẹ̀dá bó ẹgbà yẹn mọ́lẹ̀ ẹgbẹ́ nǹkan lé lórí náà wọn fi nǹkan máa lójú ẹ̀ẹ́sùn ẹ̀hàn wọn náà máa tẹ́rẹ̀ sí ẹ̀kiri ẹgbẹ́ òpin sírẹ́kì gbogbo ọdọọdún náà máa ránṣẹ́ síjọba ẹni fipá bá nílò ó ti pọ̀ jù ẹ̀rẹ̀ sílẹ̀ fún káwọn obìnrin máa wà kíkà lẹ̀ wọ́n máa yára sísun àtẹ̀wò tó lọ́ọ́ sí sáwọn lẹ́kọ́rà láwọn ilé iṣẹ́ ìjọba tí wọ́n ń ṣí ọgọ́rọ̀ ọdún tó àpèrè àwọn ilé ìjọsìn náà ẹgbẹ́ tí wọ́n ń ṣí ẹ̀wọ̀n tó ń wọ̀ ẹ̀wọ̀n tó ń fún mara ọlọ́pí wàhálà lọ́bíbi sí náà ẹni tó tún wá wọ̀ ọ́ lẹ́tún gbogbo ti tó tún wọ̀ tó tún wọ̀ tó ta tó ara rẹ̀ wọ́n tún wá ni إن عسى أن يكن خيرا منهم ẹni wí fún alákàsímẹ́ǹtì kó má fi obìnrin tó ń borí tó ń bojú kó má fi ṣẹ̀fẹ̀ ṣe ẹ̀yẹ àwọn bóṣàkùn. ẹ má bùra yín. Ayé ṣẹ́kẹ́ ìbúsíra yìí. Káàkiri ìlú àbúzàkún. Alámùsù ni ká máa kìí kú sílé lára. A máa bú ní lójú ẹni. Wọ́n ìlú lèkú lè hú màtà. Alihamusu. Wàlá tẹ́lifíṣù àǹfọ̀sàkún. Àwọn tí ń dá ẹ̀yẹ nílẹ̀ lẹ́yìn. Àwọn tí wọ́n tún máa rí lójú náà tó pé kí ló rẹ̀ ṣe mú sọ́kọ̀ lójú. Wọ́n yìí ló yẹ kó lè hó mága sí ìlú mága. Ọlọ́run jẹ́ ìgbóná àwọn méjèèjì o. Wàlá tẹ́lifíṣù. Ọlọ́rọ̀ ni ó tún ṣe níṣe ni. Ó tún ṣe níṣe ní bá lọ àwọn yòókọ́ jẹ àyàfi àwọn ọmọ ọdún. látàrí ìdúró àwọn òṣàkọ. wọ́n fẹ́ lórí ṣe ẹ̀yẹ́ bá àdàmà ṣe é. wọ́n látàrí ìdúró àwọn òṣàkọ. wọ́n fẹ́ lórí ṣe ẹ̀fẹ̀ báyìí kò nílé dìde ní tójú kò sí. wọ́n látàrí ìdúró àwọn òṣàkọ. Ṣé ká lọ? O ti wílé inú rẹ̀ ti bàjẹ́. Látàrí ìdúró àwọn òṣàkọ ọlọ́ni ìwọ̀ ni. wọ̀lá tànà bàzú bí àlàkọ́. Akọ́nà kan máa fi parí rẹ̀ lónìí ọ̀rọ̀ ńlá lélẹ̀ náà. Wọ̀lá tànà bàzú bí àlàkọ́ ìsìnkú lè fòzó òkú bá ń dà. ìsìnkú lè fòzó òkú bá ń dàlè máa ní wà láńlá ní ẹjọ́ bẹ̀ báwo la ìdàgbọ́ ọjọ́ lè mú. ilé ìtọ́lá tó pèlè wọ̀ gbogbo tá à ń kárẹ̀ yé wọ̀ jẹ́ má ṣe má ṣe ni o. ọlọ́run ni má máa fura ẹni orúkọ tí ò da. àlẹ́ àdáná àbàzú bẹ̀rẹ̀ ọ̀lẹ́ mọ́. alẹ́ fura ẹni àwọn lákọ́bù burúkú. látàná àbàzú bẹ̀rẹ̀ ọ̀lẹ́ mọ́. orúkọ tó yóò fẹ́ ẹni orí rẹ̀ tóbi wá ń pè ní awẹ́là olórí rẹ̀ tóbi lọ́dọ̀ ní òun fẹ́ o ní òun fẹ́ o. wàlá tẹ̀lé abẹ́sí omi nàrà pàdé. ẹja sọ́ra wa ẹja sọ́ra wa lórí tí èèyàn tóbi ẹ wá ń pè ní ooru. wọ́n ah! dàtí sọ́dọ̀ kí wọ́n lọ pé ní ìlàjẹ̀ o àwọn ènìyàn àti àmà pèjì ní pẹ̀lú kò tó kẹ̀ máa dìjà máa bẹ̀rẹ̀ sí wúra wọn. wọ́n á tẹ̀lé fàzúbì àlàkọ́. àwọn orúkọ burúkú ọlọ́run ẹ̀rẹ́ ti pẹ̀lá èèwọ̀ ni. ìsàlẹ̀ tí mo lè fò sóòkò bá tẹ̀lé máa ń. má sọ ní kò jù lọ. Mísàlẹ̀. Wọ́n máa lọ pé tó kò sẹ́, ẹ kò tẹ́ mo fẹ́ bẹ̀ fún ẹ ṣe. Mísàlẹ̀ ìsinmi olùmọ̀ọ́sọ kò bá àdàlẹ́. A máa ń sọ nǹkan nípa pé ìsìláàmù dùn bá ti gbọ́ pẹ̀lú rẹ̀ tó ń ṣe náà lákọ̀. Àkàrí mẹ́yà máa ṣe ṣe akẹ́kọ̀ọ́ wọ́n máa ń pè ọmọ lórúkọ tọ́mọ òfẹ́ wọ́n máa ń mọ̀mọ̀ ṣeré títí pé kò tún tó fẹ́ ṣe kí ló fẹ́ ṣe hápù ọmọ ẹni o ráìtì ẹni tí o bá tún tọ́mọ yẹn fẹ́ ṣe ń tọ́lọ́ fẹ́ ṣe ń kọ́ àfikà rò dáadáa o. wọ́n á tẹ́lẹ̀ mi lóra. ربكم ولا تنابزوا بالألقاب بل اسم الفسوق بعد الإيمان ومن لم يكن ẹni tí o bá tí o bá. wà á máa ń lámì ẹ̀sẹ̀. ẹni tí o bá sọ̀tù máa ń lámì ẹ̀sẹ̀. ẹni tí o bá jáwọ́. wà á máa ń lámì ẹ̀sẹ̀. ẹni tí o bá ẹni tí wà á máa ń lámì ẹ̀sẹ̀. ẹni tí o bá yí ìṣe sí yẹn padà. wà á máa ń lámì ẹ̀sẹ̀. ẹni tí o bá kọ̀ jálẹ̀ tó ta kókó wò jẹ́ máa ṣe lówó lọ́yẹ̀. wà á máa ń lámì ẹ̀sẹ̀. kí lọ́la ọ̀nà máa ṣẹlẹ̀. ọ̀wùlà ìjàngbọ̀mọ̀ mọ́ zalimun. Abẹ́rẹ́ ọkọ̀ tó kọ́ máa ṣe ọjà alábòsí, kọ́nà kọ́ ṣe wá lẹ́ni tó dúró nílé pẹ̀lẹ́sì rẹ̀. Kò fi òdodo hàn wá. Ẹgbọ́n wá ròdòdó náà sàn án, kọ́nà kọjá lè máa ṣàmúlò rẹ̀. Kò fi rọ́ hàn wá kọjá da ẹrọ́ mọ̀, ọba tí wọ́n da ẹrọ́ mọ̀ ọlọ́run jọjá lè yẹra fún un. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه وصل الله وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته